àlàyé sàn bá lọ ní àná lábẹ́ àwọn èèyàn tí a máa ń rò wípé bí condition wọn ṣe rí kò ní jẹ́ kó jẹ́tọ̀ fún wọn láti ṣíwájú báwọn fẹ́ ṣe ìmáàmù táwọn àfáà wa ní àwọn ṣe àyẹ̀wò gbogbo àkọsílẹ̀ ànábì sallallahu alaihi wasallam àwọn orí tó fún wọn jẹ́ imam a ní ẹnìkíní ni ẹni bá jẹ́ ọmọ ṣìnà ẹnì kejì òun ni ẹni tó jẹ́ ẹrú tí wọn ò tí ì tú okùn lọ́rùn ẹ̀ ẹnì kẹta òun ni ẹni tó jẹ́ pé àìsàn tó ṣe é kò jẹ́ kí ara ẹ̀ ó dá ikọ̀ àbí ìgbẹ́ ò ìgbà kan dá ní ara ẹ̀ ẹni kẹrin òun ni ẹlẹ́ni kẹrin náà ní hmm? a ní ọmọ ṣìná ẹrú ẹni títọ́ àbí ìgbẹ́ ò bá dá ní ara ẹ̀ àrọ̀ hmm, afọ́jú àbárọ̀ ẹni tó bá ní àbàwọ́n tó tó serious lára bí kó fọ́ lójú àbí kó jẹ́ arọ. Nà àwa fẹ́ fi àwọn bíi mélòó kan kún lé nì. Ẹnì karùn-ún, òun náà ni àsọ̀bíyú rẹ̀ àsọ̀bíyú mẹ́yìí ọmọ kékeré tó ti kúrò láláìmọ̀ tó ń ṣe ó ti gbọ́n ṣùgbọ́n kò tí ì bàlágà ọmọ ọdún méjì ọdún mẹ́ta tíyẹn bá wá sí mọ́ṣáláṣí bí ìgbà tó kàn wá ṣeré ni ṣùgbọ́n ọmọ tó ti ń lọ bí ọmọ ọdún méje mẹ́jọ mẹ́sàn-án tó ń ta ìdí ìbàlágà ó ti mọ tí ń jẹ́ irun tó bá wà lórí irun ó mọ̀ pé àmì lọ́hùn-ún ṣerú ọmọ yìí ṣàlẹ̀ tì síwájú kó jẹ́ ìmáàmù bí tó bá jẹ́ fóun ló mọ kùránì àbí ló ti ẹ̀sìn wá mọ̀ sí kùránì nìkan lọ tó mọ òfin ẹ̀sìn ká má fọ ọ̀rọ̀ sẹ́yìn pé ọmọdé ni kò tí ì bàlágà so àfa wa ń dáhùn ó ní ó ní ìtó pọ̀ nínú àwọn àfa wọ́n dúró lórí pé irú ọmọ bẹ́ẹ̀ ká má jẹ́ kó jẹ́ imam ó ní ṣùgbọ́n àwọn kọ̀ọ̀kan nínú àwọn àfà bí imam ṣàṣẹ̀rí àwọn ní kò sẹ́rí tó ní kírú ọmọ bẹ́ẹ̀ ò má ṣe imam ọ̀ràn bẹ́ẹ̀ ẹ̀rí pérú ọmọ bẹ́ẹ̀ ṣe ìmáàmù yí láti ẹ̀wà rí aka hadith ẹ̀tí létí níjọ́ kan bí wípé sọ̀hábì kan tó ń jẹ́ amúrú ọmọ sálámà ó ní arí hadith yìí nínú kíra imam bukhari abu dawud annasa'i àti imam ahmed àwọn mẹ́rẹ̀ẹ̀rin ló gba ìgbàwà hadith yìí hadith rẹ̀ lálàáfíà sọ̀hábì yìí orúkọ yìí jẹ́ amúrú bùn sálámà ó ní nígbà tí ànábì fi kọ́ àwọn wípé sọ́lú kàmárọ̀ ẹ̀tì múni sọ́lé ẹ máa kírun yín bẹ́ẹ̀ bá ṣe rí mi tí mò ń fi tẹ̀. fọ́ ìzà àdọ́rọ́tì sọ́lá fọ́lìyọ̀ àgbé àhàdùkù lásìkò orun ti tó ẹ jẹ́ kẹ́nìkan nínú ó pè mí ìyẹn òun ṣe ọ̀rọ̀ ìmọ̀ kẹ́nìkan ó pèrú ìbá àjàgbàlagbà ìbá àjọmọdé ìbá àjọnímọ̀ ìbá àjàláyémọ̀ tó bá ṣàti mọ èrò ń pè ẹnìbọ̀dé lè pè wọn. ṣùgbọ́n oníwọ́lù ẹ̀kọ́ mọ́kún àtọ̀rùkún kọ̀rọ̀ àná ṣùgbọ́n nígbà tó fẹ́ sọ ta ni kó ṣe ìmáàmù oṣù májẹ̀mú sí yẹn ó ní ẹjẹ́ kẹ́ni tó mọ kùránì dùnú yín kó jẹ́ ìmáàmù fún yín. avan ẹnìbọ̀dé lè ṣe é ṣùgbọ́n ta ní ó kírun tí ó ṣáájú ó lẹ́ni mọ kùránì jù ó nígbà tá ànábì wa sọ eléyìí fọlọ́bọ̀rù fọlọ́lẹ́kùn áhàdùn áfẹ́rẹ̀ kùránì nìyí àwọn ará abúlé wa wọ́n wá wò yíká wò rẹ́ nìkan tó mọ kùránì tó mu lèmá kúntù àtàlọ́kọ́ mílẹ̀ òkú nítorí àǹfààní tèmi ní sí pé àwọn tí máa ń rìnrìn àjò gba ọ̀dọ̀ wa kọjá èmi a máa jókòó tì wọ́n láti kọ́ kùránù láti ọ̀dọ̀ wọn abúlé wọn àwọn tí ò nímọ̀ wọn kún bẹ̀ ṣùgbọ́n táwọn sàhábà tó ti mọ kùránù bá ń gbàgbẹ́ kọjá ṣe mọ̀ pé àwọn ìrìn àjò ìgbà yẹn à ń gbọ́n ṣe à ń gbọ́n ràkúnmí wọ́n á fẹ́ sinmi níbì kan wọ́n á jẹun ó lè jẹ́jẹ́ á tó gbéra í ṣe ìrìn àjò mọ́tò jẹ́ pé kò kọjá ní inú ìlú ni. ó ní sọ àwọn tó máa ń wá nínú àwọn sàhábà tí wọ́n ti mọ koran yẹn òun máa ń jókòó tì ó kóun láǹfààní àti mọ koran aráàlú àwọn ọmọ bẹ́ẹ̀ sì ni ọjọ́ orí mi nígbà náà kò ju ọmọ ọdún mẹ́fà sí méje lọ so ọmọ ọdún mẹ́fà sí méje tó mọ Quran àwọn sọ̀hábà wọ̀nyí wọ́n máa ń tì na Imam Shafi'i táwa sọ pé òun ló mọ òrí láìsí nínú kọmọdé ṣe imam tó bá jóun náà ló ní Quran lórí tó mọ òfin ẹ̀ ju àwọn àgbàlagbà lọ kódà tàìtì ìbàlágà àfọ̀ yìí wá ń dáhùn ó ní lẹ́yìn tá a ti sọ pé majority àwọn àfáà wọn ní ọmọ kékeré tí ò tí ìbàlágà wọn aṣáájú ó ní ìmáàmù Ṣáfi'í yapa sí wọn àwa ike tí ìmáàmù Ṣáfi'í fi yapa ó lẹ́rìí tó gbé a dẹ̀ ti sọ fún wa pé ọ̀rọ̀ ìdájọ́ ẹ̀sìn kì í ṣọ̀rọ̀ majority kì í ṣe politics so ẹni tó bá lẹ́rìí òun náà lórí ọ̀rọ̀ sọ nítorí bẹ́ẹ̀ A á ka ọmọ kékeré tí ò tí bàlágà ṣùgbọ́n tó mọ tó ń ṣe tó dẹ̀ nímọ̀ ẹ̀sìn a máa kà á mọ́ àwọn mẹ́rin ká tí ń kàbọ̀ wípé àwọn èèyàn á rò yí pé kò lẹ́tọ̀ọ́ tí wọ́n ṣáájú kírun ni bẹ́ẹ̀ sì ni ẹ̀rí ẹ̀sìn sọ pé wọ́n lè ṣáájú. ẹnì kẹfà alfasik ẹ̀ẹ̀ta ni wọ́n ń pè ní fasik fasik kì í lédè Yorùbá òun ni àwọn bàbá máa ń pè ní òkí ẹ̀dá tọ́ba léèyàn jẹ́ sáfìr ó yàtọ̀ sí kéèyàn jẹ́ sáfìr kèfèrí tọ́lọ́hun ò ka islam ẹ̀ islam òun ni káfíìr ṣùgbọ́n ẹni tó jẹ́ tó wà ní islam ó wá jẹ́ni tó kúndùn ẹ̀ṣẹ̀ ńlá kò tijú kò bẹ̀rù níbi kó rọ́lu ẹ̀ṣẹ̀ bí mùsùlùmí tí a ní kí ló ń tini lójú nu pé òun ní girlfriend kí ló ń tini lójú nu pé òun mutí àwọn míì máa ń sọ lọ́wọ́ á ní ṣe báwọn ò bá tẹ̀yàn tí gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tó yẹ kó tini lójú pé èèyàn ń kó sí yẹn àwọn tí yan bọ̀ ni irú wọn ni wọ́n ń pè ní fásitì àníkèé ní kékeré so ẹni tó jẹ́ pé ó ń mutí ó ń ṣe ṣìnà àbò ń jalè ó ń parọ́ Eh, gbogbo wọn yẹn fífà ni wọ́n ní tá a bá wá réyàn tó jẹ́ pé fásitì ni ǹjẹ́ ó lẹ́tọ̀ọ́ á sì síwájú pé kó kírun fún ni bí tí kì í bá ṣe kọ́rọ́ ìmọ̀ ni ẹ̀mí èèyàn á fẹ́ kọ́ àbí àá ṣùgbọ́n ẹ̀sìn là ń sọ ẹni tá a bá ti mọ̀ léèyàn kéèyàn kí la fẹ́ ní kó síwájú wa kírun fún bọ́tá bá bojú ẹ̀yìn ta o gbogbo nǹkan tá a ti ṣàlàyé ẹ̀ níbi ọ̀rọ̀ ìmáàmù ṣe ìmáàmù a ní rí kankan nínú ẹ̀ táàmẹ́bì ti ń sọ wípé nínú májẹ̀mú téèyàn fi lè ṣáájú ni kó má jẹ́ ẹni tó lẹ́ṣẹ̀ lọ́rùn àríbi tó ti sọ pé ẹ jẹ́ kẹ́ni tó mọ kùránì jù fún yín àbí ẹni tó mọ kùránì jù yẹn ó lè jẹ́ ẹni tó ń kó sẹ́ṣẹ̀ tí ò bìkítà ọ̀tọ̀ òun ló mọ kùránì jù ní wa aríbi táwọn àfáà ti ní ọ̀rọ̀ kùránì mímọ̀ ọ̀rọ̀ níní ìmọ̀ kùránì gbígbọ́ kùránì yìí mímọ̀ òfin ẹ̀sìn ìyẹn náà èèyàn lè ní kó dẹ̀ fi ẹ̀ṣẹ̀ yáyọ̀ ẹ̀ ibi ń lọ gan ni pé ìgbà tá ti rí èdè kankan tọ́lọ́run sọ yìí pé ẹni tẹ́ ẹ àwọn àfáà ni a jẹ́ pé ìpìlẹ̀ gan-an ni wípé kéèyàn mọ Qur'an kó mọ ìdájọ́ ẹ̀sìn ìyẹn ni májẹ̀mú tá a fi ń láti tì síwájú tó bá jóun ló mọ̀ jù ṣùgbọ́n wá jẹ́ni tó máa ń mutí àbá mọ́ ẹni tó máa ń ṣe ṣìná àbó máa ń jalè ṣáwọn ẹ̀ṣẹ̀ tó ń kó sí yẹn tó disqualify ẹ̀ láti kírun fún wa níbi tá a bá ti pàdé pé pé òun náà ló mọ Kùránì jù ló mọ̀ dájú ẹ̀sìn jù nǹkan tó ń sọ nìyẹn o ẹlẹ́kùn ṣe yé wa so ní provision yẹn àti sọ pé kò lẹ́tọ̀ọ́ kẹ́nìkan ṣáájú wa kírun orí pé ẹlẹ́ṣẹ̀ ni wọ́n ní ìsọkúsọ ọ̀rọ̀ yìí ààrẹ ní tó sọ bẹ́ẹ̀ kẹ́rí mo tún fi eléyìí mo tún fi ń rinlẹ̀ wípé àwọn afáàsúnà arhamun bin nas àwọn ni wọ́n láàánú wa lójújú ọ̀la ẹni tẹ́sí ò bá ìtí ìwé wọ́n máa ń fáyà àwọn àìsùnà wọ́n ní wọ́n dé kókó wọ́n ní wọ́n lè máwọn èèyàn gbogbo èèyàn ni wọ́n yọ kúrò nínú Islam gbogbo èèyàn ni wọ́n ń pè ń pèsè rí àwọn máa ń dáhùn pé àìmọ̀kún ló ń bá wọn jẹ̀ tí wọ́n máa ń sọ bẹ́ẹ̀ kò sí nǹkan kan tó máa ń jẹ́ káàfà súnà ìjọba tí wọ́n bá rẹ́ni tó ń ṣe bídíà wọn ò ní torí pé àwọn òfẹ́ káàárín àwọn àtọmọ ìyàwó bàjẹ́ tí wọ́n á sọ pé èyí ò tún ṣèjọ kan náà ni wọ́n á sọ fún pé ìjọ tó ń ṣe yẹn ìjọ bídíà ní kúrò ń bẹ̀. so ìyẹn tẹ̀lé rí kì í bí ọ̀rẹ́ ọ̀tá ló máa ń sábà bí bọ́tẹ́ni tó bá ní làákàyè á mọ̀ pé ọ̀rẹ́ gidi lẹni tó wẹ̀ tó ní ọ̀rẹ́ mi ìpínjẹ lójú ẹ̀ èyí tó ní ààrùn oyè ayè pọ̀ ó dẹ̀ kúrò ń bẹ̀ ó ní ẹ̀rú jẹ̀ bó ṣe rí mi ìyẹn kì í ṣọ̀rẹ́ bíi tó wá pọ̀ nínú àwọn tó máa ń kórìíra alùsùnà bí wọ́n ṣe rí nìyẹn wàláhì tí wọ́n bá pàdé ẹ kálukú wọn máa lébù ẹgbẹ́ nìkọ̀ọ̀kan ṣùgbọ́n wọn ní sọ lójú ara wọn mo ọlọ́run kátikàtí yẹn ọlọ́run fi kan àwò ẹni máa bá wa ṣọ̀rẹ́ kó mọ̀ wá pé àwọn eléyìí kódà èyí tó fẹ́ kí wọ́n sọ wọn aṣọ lójú ẹ̀ torí kẹsàn-án ọlọ́run bá ṣíwájú so ibi tí mo wá ń lọ́gán rèé ẹ rí i pé àwọn nǹkan tí àwọn kan ó fi fẹ́ le koko tí wọ́n á ní rárá ẹ kò tọ́ kéèyàn kan ó fẹ́ ṣe bákan nínú ẹ̀sìn yìí àwọn alùsùnà wọn ní tí ò bá ti fẹ́ rí ẹ̀sìn tó sọ pé kò lè ṣe é ọba tó fẹ̀sìn ránṣẹ́ sí wa kò gbàgbé náà so tí ò bá ti sọ pé ẹnìkan torí kó jẹ́ pòkì kò lẹ́tọ̀ọ́ kó kírun ah, ó tiẹ̀ ń rántí pé ẹ kóhun kírun yẹn ọba àdúpẹ́ fọlọ́run ọba àfi tí wọn ò bá gbà tó bá jẹ́ pé nǹkan tó kó sí nǹkan tó lè kọjú kí wọn ò gbà ni lópin ìgbà tí nǹkan yóò bá ti ní kí wọn ò má gbà òun dẹ̀ ló nímọ̀ jù láàrin yín ẹ lè fi àǹfààní tó jẹ́ ìmáàmù yẹn ẹ lè fi gún o ike ńgbà tẹ pàdé tẹ fẹ́ kírun òun náà lẹ máa tì sí wájú so wọ́n nítorí wípé gbogbo àkọsílẹ̀ ànábì ẹ̀ẹ́ kò yọrú ẹni bẹ́ẹ̀ kúrò lẹ́ni tó yẹ kó ní àǹfààní àti jẹ́ imam àti pé nídàkejì àmẹ́jìkì ẹ̀wà sọ̀rọ̀ kan tó sọ ní pàtó pé àìmọ́tìkún yusalluna lakum wa lahum ṣe láwọn ìmáàmù yìí wọ́n ṣe ń kírun tara wọn bẹ́ẹ̀ náà ni wọ́n ti fẹ̀yìn náà ó ní fa in asabu falakum wa lahum wọ́n bá fi ire tí wọ́n sọ gbogbo tí ẹ̀sìn fẹ́ kí wọ́n sọ lórí ìrun dáadáa ó máa bá wọn yóò máa bẹ́yìn tí wọ́n ń pìrùn fún náà ó ní wà in àpọ̀ ó pẹ̀lẹ́kún wà àlẹ́yìn tí wọn bá wá fi àmánà yẹn ṣe àmánà kí wọn sọ ní tó yẹ kí sọ yẹn ni pé ìmọ̀ ẹ̀sìn tá a fẹ́ kí wọ́n fi ṣe ẹ̀mí òdodo tá a fẹ́ kí wọ́n fi ṣe tí wọ́n bá bí dànù wọ́n wá jàǹbá ẹ̀tọ́ yẹn ó lọ́lọ́run ò ní o àwọn ni wọ́n ru ẹrù ẹ̀. ìyẹn ń túmọ̀ sí pé ẹni tó jẹ́ kò kí ẹ̀dá tó ń yọ́lẹ̀ ẹ̀dá àbótí ẹ̀ ń dalẹ̀ ẹ̀ ní gbangba ni tó bá jóun náà ló nímọ̀ jù láti síwájú kò sí nǹkan tó kan àwa pẹ̀lú ohun tó fi jẹ́ kò kí yẹn lásìkò tó fẹ́ kírun fún wa. ìkan tá a ṣe lálàyé rèé tá a bá nípò kí i láǹfààní kó jẹ́ ìmáàmù fún wa tàbá fẹ́ kírun a fẹ́ kó jẹ́ pé kò kí i la máa yàn ní ìmáàmù mọ́ṣáláṣí ká pàdé nìkan pa fẹ́ kírun ká sì síwájú àyè ọ̀tọ̀ ìmáàmù ò wá sí mọ́ṣáláṣí abáṣe wà yìí kápòjúwe ká ní ìmáàmù ò sí tòsí láti kírun fún wa àwa fẹ́ wo ta ni ká sì síwájú àyè ọ̀tọ̀ nìyẹn ẹni tá a rí láàrin wa pé òun ló nínú ẹ̀dùn là ń sọ pé tó bá jẹ́ pòkì náà á ti síwájú ṣùgbọ́n tá a bá fẹ́ yan afẹ́ yan èèyàn kí a máa jẹ́ ìmáàmù wa bí i ìmáàmù mọ́ṣáláṣí ní gbogbo ìgbà jẹ́ pé a lọ abọ̀ òun là ń bọ̀ wá bá láàárín àwa àtàwọn ìyàwó wa àwọn ọkọ wa bá ní challenge òun là ń bọ̀ wá tójọ́ yẹn fún tọrọ business òṣì business tó bá fẹ́ ṣe bákan láàárín ọmọ ìyá méjì òun wọn bọ̀ wá kó ẹjọ́ rò fún kó fi òfin ọlọ́run ọba bá wọn dá sí i àní jẹ́kójẹ́kò kí la máa yàn sórí ipò yẹn torí pé ẹni tó bá jẹ́ imam ipò àmánà ni àṣírí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sílé a máa hàn sí afẹ́kójẹ́ ní tó pé níyè kó mọ ìdájọ́ ẹ̀sìn ó tún wá jẹ́ oníwàáre tí a lè máa bá wa to àárín àwọn èèyàn kò yẹ kó jẹ́ pò kí tó pé àwọn tó bá jẹ́ ọmọ burúkú ládùúgbò gan-an tá a fẹ́ kọ ìwà àbàjẹ́ fún wọn a máa fẹ́ ti irú ìmáàmù bẹ́ẹ̀ ṣe àwòkọ́ṣe pé ah, kí làwọn sì ìdánwò ń dàwọn títí tó a fẹ́ yanrú wọn ní ìmáàmù permanent ṣùgbọ́n tí ìwọ́n bá pawọ́ pọ̀ pẹ̀lú wọn kò ṣe wọ̀ pé kí wọ́n túnú fún wa. àwọn ní àtọ́sílẹ̀ yìí ehm, Ubaydullah ibn Adi ó ní nígbà tí ìṣẹ̀lẹ̀ ẹjọ́ ti ṣẹlẹ̀ tí wọ́n fẹ́ pa Sayyidina Uthman bin Affan àwọn Khawarij tẹ́wọ́n tàn tó jẹ́bẹ̀ àwọn Khawarij náà láti dìsílẹ̀bùn àwọn tó máa ń jáde ti olórí iṣẹ́ tó strange ni kò sí nínú nǹkan tí àwọn sàhábà tó máa ń fi ń kọ́ra wọn òun la ṣe ń kí àwọn èèyàn lọ yìí pé gbogbo àwọn àfáà tí wọ́n máa ń cháàjì àwọn èèyàn lórí social media kí wọ́n kí wọ́n fáyọ̀ ọlọ́run ọba torí pé wọ́n bá cháàjì àwọn ọ̀dọ́ tí wọ́n jẹ́ kí máa jáde ti àwọn olórí wọ́n á máa nípìn nínú ẹ̀ṣẹ̀ wọn Islam ti kọ́ akẹ́kọ̀ọ́ máa ṣe bẹ́ẹ̀ náà lópin ìgbà tó lórí bá jẹ́ mùsùlùmí tẹrántí àti wá kékeré gan a tún ní bùkátà sí pé káwọn àfáà tí wọ́n péye kí wọ́n wo situation yẹn kí wọ́n tó sọ fún wa pé ká jáde tì í torí pé káfíìrì náà tẹ́ ẹ̀ bá ṣọ́ra sí tẹ́ ẹ bá jáde tì í bí tẹ́ ẹ̀ ti lágbára ìyàtí á jẹ wá condition wa tẹ̀ wá wọ́ọ̀sì ju ká tó jáde tì lọ torí á túbọ̀ wá fúnlẹ̀ mọ́ wa irú ẹni tó ṣẹlẹ̀ ní Syria yẹn so ní ṣókí Adi yìí Al-Harith Adi yìí ó ní nígbà tí wọ́n ti sọ̀ráǹdì ilé Sayyidina Uthman àwọn sọ̀wárì tí wọ́n fẹ́ pa kí wọ́n tó wọlé lọ tọ̀ ó ní iye ìgbà tí Sayyidina Uthman lè jáde kúrò nílé mọ́ wọ́n ti bù sí ìjìnlẹ̀ àfihàn wọ́n ti bù sí ìjẹ́ ó lóun wá wo pé nígbà tí wọ́n jẹ́ kí Khalifa lè jáde wá síta wá kí òun ṣé kan nú àwọn èèyàn yìí lòun ó wàá ní kó bọ́ síwájú kí òun kóhun tó lẹ́yìn ẹ̀ ẹ̀mí òun ò gbà á òun wá wọlé lọ bá Sayyidina Usman wípé ìwọ khalifa oníṣẹ́ ńlá innaka imamu amma wa nazala bika ma nara ìwọ ni ìmáàmù gbogbogbò ìwọ ni ìmáàmù gbogbogbò ohun tó dé bẹ́ẹ̀ dẹ̀ ló dé bẹ́ẹ̀ tá a ti rí yìí àwọn tó wá ń kírun fún wa ìmáàmù fitna ni wọ́n àwọn ìmáàmù tí ìgbà tó dé mú wá ni wọ́n o ó ní Usman wá dá òun lóhùn ó ní as-salatu ahsanu ma ya'malu an-nas fa idha ahsana fa idha ahsana an-nas fa ahsin ma'ahum wa idha asa'u fajtanib isa'atahum ó ní máa gbọ́ dáadáa ẹ̀ wọ́n ń kì wọ́n ṣe kí Sayyidina Usman yìí ó súnmọ́ kóun náà dẹ́ni ẹ lóhùn pé ó kárí ìgbàre ẹ má kínú lẹ́yìn wọn alábòsí ni wọn ọ̀kínú Usman sọ ó ní ọlọ́run ò sọ nǹkan kan kalẹ̀ nínú tí ọmọ ànábì Ádámù máa ń gbélé ayé ṣe ó dáa tó jọ ọlọ́run lójú bí ìran kíkí ó nítorí ẹ̀ tẹ́ni tó ṣáájú tó fẹ́ kí fún yín bá ti kí dáa ẹ bá wọn kí o ẹ má wò pé wọ́n jẹ́ rẹ́bù ẹ má wò pé wọ́n jẹ́ kúpùlọ́ta o ní òkàn yìí ó ní tí wọ́n bá ti wá wá ti ṣe dáadáa ẹ̀yin náà ẹ bá wọn ṣe dáadáa tí wọ́n bá wá ṣàbùrú ẹ̀yin má ṣàbùrú àhà bí aṣáájú rẹ bó ṣe fi kọ́ wọn nìyẹn so àwọn wá wò pé àwọn tí wọ́n fẹ́ pa olórí wa tí wọ́n bá léèyàn jẹ́ kòkì ògbóǹgbò kòkì làwọn yẹn tòun ti bẹ́ẹ̀ olórí yẹn wò wá poison mind against wọn débi ìrún onírárá gbogbo bọ́n ṣe lè wò fún ó jẹ́ kò kí ìfó tí wọ́n bá bọ́ síwájú fún fẹ́ kírun fún yín yóò pin ìgbà tẹ́ni tó bọ́ síwájú yẹn bá ti jẹ́ ní tó dángájíá nípa tá a fi ní ìdí irun ẹ̀kírun lẹ́yìn ẹ̀ nípa báyìí ẹ̀kọ́ tí wọ́n kọ́ wa ń bí òun náà ni pé ká má torí pé ìmáàmù jẹ́ ẹlẹ́ṣẹ̀ ká máa wá rò pé ìran tá a kí lẹ́yìn ẹ̀ ò gbà Al-Hajjaj ibn Yusuf ó pọ́pílà nípa pé ó dójúlé àwọn sàhábà Nabi sallallahu alaihi wasallam ọ̀pọ̀lọpọ̀ wọn ló pa nípa tó jẹ́ khalifa tábìrì ni àwọn afọ òtórí ẹ̀yọ́ kúrò ní Islam wọn pé ní kéfì yìí ó wà ní ìkìlọ̀ tá a máa ń ṣe fáwọn ẹ̀ pé ẹ má torí àwọn ẹ̀ṣẹ̀ tí ò bá yọni kúrò ní Islam èèyàn ní kéfì yìí a ní boko haram lè jẹ́ mùsùlùmí kódà tó bá há quran sórí àwọn máa ń dáhùn sí rárá àfi tó bá dẹ́ otu lójú pé ó ti ẹbọ tó yọ kúrò ní islam ẹni bá jẹ́ boko haram tó bá pèrè ní mùsùlùmí ṣáàtòrí kó sọ pé haram ní boko àwọn ò sọ pé ti kúrò ní àwọn sọ bẹ́ẹ̀ rárá àwa ò sọ pé mùsùlùmí ló ń pláàní tí wọ́n but ẹni tó ń ṣiṣẹ́ ẹbí yẹn tó dẹ̀ sọ pé muslim lòun ṣáàsọ pé kì í ṣe mùsùlùmí rárá mùsùlùmí ò ránṣẹ́ islam ò ránṣẹ́ ṣùgbọ́n lópin ìgbà tí ò bá ti ṣe tó yọmi kúrò ní islam àní pé ní kékeré ìbájẹ́ kó tọ́ka yọ nìkan kúrò ní islam nítorí àwọn èèyàn tó pa ní alhajjaj yusuf àwọn sahaba nabi lòun pa ẹni tó pa sahaba nabi ẹgbẹgbẹ̀rún èèyàn tó pa pọ̀ yẹn ṣùgbọ́n tóun ti bẹ́ẹ̀ wọ́n láwọn tó ṣẹ́kù láyé wọ́n ń kírun lẹ́yìn ẹ̀ Ibn Umar kan kírun lẹ́yìn ẹ̀ títí yé so ká máa ṣọ́ àwọn àwọn nǹkan tí ìbá ṣe tí a lè fi ọgbọ́n orí dá sí kájọ ká di ẹnu wa mú bẹ́ẹ̀ so kò kí ilé kírun fún wa gẹ́gẹ́ bí imam abẹ́ ọlọ́run báyìí pé ìbáta ṣàlàyé yìí ọlọ́run jẹ́ kí a gbọ́ yé ju bá ṣe ṣe lọ o subhanakallahumma wa bihamdik ok ìbéèrè wa one two a nílé gbàjú méjì lọ a torí táyì a nílé gbàjú méjì lọ ẹyọ kan la máa gbà ok tí wájú fún méjì tí ẹlẹ́yọ kan béèrè ẹ́ ẹ́ ó dá ìbéèrè kan ìbéèrè kan bísímìlà àmín ẹtì àtijọ́ nínú káwùtọ̀ lè sọ fún wa pé ìfẹ́ pé nípa bí àwọn èèyàn tó máa ń yọ ní ìyá àgbàkú ọ̀gá ìjọba ẹ̀jẹ̀ ti kọ́ wa náà pé wọ́n bá ti jẹ olórí ẹ̀. alátìgbà fún ọ. bẹ́ẹ̀ni. nísìnyí. ẹ̀sọ́ ní ìkọ̀ pé gbàtẹ́ ìṣẹ́ aláti ẹ̀ kí làwọn kọ̀ wá rí wá lọ pé olórí tó bá ṣe wípé tàbá fẹ́ jáde àwọn àfà àti tàbá fẹ́ jáde ìlú pé àwọn àfà rẹ̀ ló máa kọ́ amáwà kéwùké ṣé ìjáde rẹ̀ ṣé òṣèlú tó bá padà kó yà jẹ́ wáyé. ìmọ̀ wọn fẹ́ sílẹ̀ pé ìgbẹ́ ẹni pọ̀ jù ẹ̀ ó yẹ kí wọ́n sì ní jáde olórí Oh, okay. Ẹ ṣeun. Ǹjẹ́ ìgbà kan wà tó yẹ kí Mùsùlùmí ó jáde ti olórí bẹ́ẹ̀ ni ó wà? Ẹ máa gbọ́ dáadáa. Ìgbà táwọn lẹ́bí kí wà ń lọ wípé tẹ bá pẹ́ láyé ẹ ṣe kò ń gbé àwọn aṣáájú tí ó máa mọ wọn nìkan táwọn sọ̀hábà wá ń bèèrè wípé afẹ́lámìnà àbírò ń bè fẹ́yìn tó bá ti dàbẹ́ ṣáà ní yọ̀dà tí wọ́n ni ànábì nílà ẹ́ ó ní rárá ẹ má ṣe bẹ́ẹ̀ ó wá fi má jẹ̀mú kankan ó ní má àkọ́mú fi kùmù sọ̀lá lópin ìgbà tí wọ́n bá jẹ́ni tó ń kírun tẹ́ǹgbọ́ má àkọ́mú fi kùmù sọ̀lá níbo mi ò ní hátàtàró kúfúrán bọ̀ wà títí ìkan náà ni ó ní lópin ìgbà tí wọ́n bá jẹ́ni tó ń kírun mùsùlùmí ló máa ń kírun níbò míì ó ní ẹ jáde tì wọ́n o títí tẹ́sí rí kúfùrù tó fojú hàn tó clear ìyẹn tí ń túmọ̀ sí pé ó kìí pé lórí ò bá jẹ́ mùsùlùmí ẹ́ a lè jáde tì í ṣùgbọ́n a lè ẹ́ a kò tí ì wàá túmọ̀ sí pé a yẹn túmọ̀ sí pé ká má wàá múra ká tó jáde tì ká tó jáde tì í ó lè ṣáálé bá o lè jà bá àlègbó lè jà ṣé ńgbà tá a bá múra tá a rò pa lè bàjà nígbà tá a múra rárá táwọn olè mẹ́ẹ̀ẹ́dógún wá ń sì í kéèyàn kan lóun fẹ́ bá olè mẹ́ẹ̀ẹ́dógún tó kó bàdá níjà ṣé nǹkan tá ń sọ nìyẹn ẹ tún wá wọra ń pé yes àti wà well prepared tá a bá jáde tì ohun tá a fẹ́ torí ẹ̀ jáde tì yẹn a máa rí àtìyìn torí pé tó lórí bá jẹ́ káfíìr kò sí bó ti fẹ́ lo ṣẹ̀ríà ọlọ́run ọba àbí ṣó pọ́sibù kéèyàn ó dẹ̀ lo ṣẹ̀ríà ọlọ́run lọ́lọ́run ṣe torí ẹ̀ sọ̀kalẹ̀ olórí afẹ́kójẹ́ni tí a máa ní ìkàkú fòfin ọlọ́run ọba nǹkan tán torí ẹ̀ náà láti sọ pé democracy kò bá ìsìlámù mu tó ti yé so tí mùsùlùmí bá wà ń pàwà tí ò lo democracy àmì jáde torí májẹ̀mú ni pé tó bá di kèfè ní ó ń lo òfin kófù ṣùgbọ́n kò tí ì sọ wípé òun ò ṣe islam mọ́ sọ̀rọ̀ yìí clear tó kò dàrú so muslim tó ní à òun gbà fún òfin ọlọ́run ṣùgbọ́n ìdí kan àbí mi ìṣá kò jẹ́ káwọn ó lè lo ṣẹ̀ríà ní òfin ṣe kèfè ní ẹ́ àlègáde tì yẹn tó bá wá jẹ́ káàkiri yẹ ọ̀tẹ̀ sípà náà yẹn àlèjáde tì í tá a bá ti ní ìmúra sílẹ̀ ìmúra sílẹ̀ yẹn tí ò bá sí táwọn ọ̀dọ́ bá charge irú táwọn Boko Haram ṣe ẹ̀nà wa máa ṣe tí wọ́n á ní à gbogbo lórí tí ò bá ti lo òfin Ọlọ́run káwọn jáde káwọn pa ẹ̀yin mélòó so aburú ló máa dá sílẹ̀ so ìyẹn ni túmọ̀ pé tàbá máa jáde tí olórí tó ṣẹ̀tọ́ ká jáde tì á ń láti wo ṣé mùsùlùmí ṣé wọ́n ní agbára àti jáde tì so kò tọ́ kí kèfèrí ó jẹ olórí lórí mùsùlùmí ní ṣẹ̀ríà ọlọ́run so any country tá a bá ti rí tí non-muslim bá ti ń jẹ olórí ẹ dákun nǹkan tí mò ń sọ yìí ọ̀rọ̀ ọgbọ́n inú ìwé kan ni bá wa sọ o torí ẹlòmíì lè máa rò ó pé àṣọfíà tí ò fi ọ̀rọ̀ ọlọ́run là ń sọ fún yín ọlọ́run ò sọ tírà kalẹ̀ pé kí kékeré kan wá gbẹ́sẹ̀ lé tíra yẹn kó máa fìfẹ́ ní ẹ̀sìn òfin lé mùsùlùmí lórí mùsùlùmí tó bá yọnu sírú bẹ́ẹ̀ ó wá ọlọ́run so èyí tí ọlọ́run ọba kọ mọ́ wa agbákámú ni pé torí pé àlágbára pé ká fi òfin ọlọ́run ọba ká fi rú anytime tí mùsùlùmí bá lágbára pé kán fi òfin ọlọ́run ọba rú tí wọ́n wá pọ̀ tí wọn ò fi rú wàláhì àwọn bá wọn á jẹ́jẹ́ lọ́dọ̀ ọlọ́run so ìdí nìyẹn tó fi jẹ́ pé àlè gbà nígbà tá a bá lágbára pé kí kèfèrè ó jẹ olórí lé wa lọ́jọ́ kan tí ìkan náà politician bàbá gómìn tó sọ̀rọ̀ yìí nàìjíríà fẹ́ gbiná torí pé àwọn mùsùlùmí tí wọ́n gbọ́ yé gan ò pọ̀ kámátẹ̀ wá sọ non muslims ó ní rárá ó ní over dead body òun lòun máa lòun máa rí kí kèfèrè ó jẹ olórí nàìjíríà tàbí nǹkan tó ń sọ ẹni bá kéwú oyè èyí tó pọ̀ nínú àwọn tí ó mọ̀ kan wọ́n ní rárá wọ́n ní alágídí ni alágídí ọkàn ni tàbí tó ń sọ ló bẹ́sùn mi sọ̀rọ̀ yìí ti clear alhamdulilayi a nílé ìdáhùn ju ẹyọ kan yìí lọ tó bá di alẹ́ ọ̀la subhanahu wa ta'ala alhamdulilayi ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. sabu ayman alhamdulilayi. Thank hmm. you.